pátápátá bẹ́ẹ̀ ni àbí kí ni káwọn èèyàn mú dání tí wọ́n bá ń bọ̀. ẹ̀yin àgbà náà ni ẹ sọ wípé oògùn tí a ò bá fowó rà ẹ̀yìn àrò ló ń gbé ṣùgbọ́n ohun tí àwọn ènìyàn yóò jàǹfààní láti pàṣẹ ètò yìí ó ju owó yẹn lọ fífi ẹ ò ní sanwó kankan fún gbogbo àwọn àyẹ̀wò ara tẹ́ ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ọ̀fẹ́ ni lílo àwọn irinṣẹ́ ìlera tó tóbi méjìlá sí ara ọ̀fẹ́ ni owó wọlé nìkan ni one thousand naira àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera máa ti wà níkàlẹ̀ ní ọjọ́ náà láti ṣe ìtọ́jú wa àti láti gbà wá nímọ̀ràn lórí ìlera wa àti bí a ṣe máa pẹ́ pẹ́pẹ́ ní ayé láìṣe àìsàn àti bá a ṣe lè gba ayé ìrọ̀rùn láti pàṣẹ ohun tí à ń jẹ ohun tí à ń mu àti gbogbo àwọn nǹkan tí à ń lò fún nọ́mbà wa lẹ́ẹ̀kan sí òun ni zero eight one six two six five six seven one five lẹ́ẹ̀kan sí zero eight one six two six five six seven one five a ó máa retí yín ohun àlàáfíà wa ò ní di fíafíà. tó ẹ ṣeun gan ni ìlera lọ́rọ̀ lóòótọ́. Fresh FM Abẹ́òkúta one oh seven point nine Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ìgbéga sọ́lá ìgbéga sọ́lá àìtètèkú ti ṣe báàlì ọ̀rọ̀ ló mọ gbogbo wa lónìí níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa nílẹ̀ yìí àti lókè òkun ìkànnì fresh one zero seven dot nine fm abẹ́òkúta ibẹ̀ làwa wàyé tẹ́ ẹ mà ti ń gbọ́ wa ìròyìn etí ọba ńlẹ́ ló tún kọlẹ̀kùn yín kokoko lóòrọ̀ tòní tó pé kẹ́ ẹ lówó kẹ́ ẹ bímọ ó pé kẹ́ ẹ ṣòwò kẹ́ ẹ jèrè ń bá wa òpékólókó mọ́ròkó bẹ́ẹ̀ la òpékólódò mọ́ròdò ẹ̀ṣọ́ àti ìbáwa tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ fetí gbéyàwó àwọn kókó tó suyọ nínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ lẹ́wà fún tòórọ̀ tòní bólúwájí ògúnyẹmí lórúkọ tèmi anointed voice of the city àwọn kókó yẹn ó wà ń bẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì fún kíkà àti yín ni ń bẹ̀ mọ̀ wípé àwa ò lè ṣe kámákà bẹ́ẹ̀ lẹ́yìn náà ò sì lè ṣe kẹ̀ ẹ̀ má gbọ́ ó ti domi bẹ́ẹ̀ ló jọ dẹ̀ ara gbogbo wa àjẹ́ pé kájọ máa fetígbéyàwó ẹ̀ nìṣó nínú àwọn ìwé ìròyìn ló rọ tòní oríṣiríṣi àwọn kókó àti àkọlé ló lè ti pọ́n síbẹ̀ ìwé ìròyìn Tribune àti ìwé ìròyìn The Punch ń ló tẹ̀lé mi wádìí ọkọ̀ọ̀kọ̀ ìjèjì tá a yọ sẹ̀lẹ́kù lálàǹfààní àti gbé àwọn kókó yẹn sì ti gbọ̀yìn láìní fikún láìní yọ kúrò níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune tí ọwọ́ tèmi kọ́kọ́ bà ló rọ tòní ojú ìwé kẹta gàdàgbàgàdàgbà ẹ̀ náà ni wọ́n kọ́ síbẹ̀. Si níbi tí ààrẹ muhammadu buhari ti ṣe ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ti ní ẹ̀yin ò mọ ìtumọ̀ òmìnira ni bẹ́ẹ̀ bá mọ̀ ọ́n ẹ ní máa retí pé gbogbo ń tẹ ẹ bá fẹ́ ń lọ́wọ́ yín ọ̀tẹ̀ tí ààyè ó sì yọ fún yín láti ṣe òmìnira kì í ṣe pé gbogbo ń tẹ ẹ bá fẹ́ láyé ẹ gbà yín ààrẹ buhari sọ̀rọ̀ ó fa kò mú òkun ẹ̀yọ lójú ìwé kẹta ìwé ìròyìn nigerian tribune tó ń tẹnu ẹ̀ ẹni tinubu bá gba ọ̀rọ̀ lẹ́nu ààrẹ buhari tó sì sọ ọ́ dorin ó ní ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà etí yín mélòó bá a bá wà papọ̀ ńlórílẹ̀-èdè nàìjíríà ló fi lè san mọ́nà ẹ wò ó ẹni tó ṣẹlẹ̀ ní sudan àti iraki ẹ mọ̀mọ̀ jẹ́ ó ṣẹlẹ̀ nílẹ̀ nàìjíríà òṣùṣù ọwọ̀ ẹni ò ṣeé ṣẹ́ o ìròyìn yẹn wà lójú ìwé kejì ìwé ìròyìn nigerian tribune ló rọ tòní àmọ́ bá a bá lọ sórí ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ nàìjíríà ẹgbẹ́ kan ọmọ jáwé akíwọ́wọ́ fúnjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà pé orílẹ̀-èdè yìí ó sì ń rì sínú ìpèníjà ètò ààbò ẹ̀yin tẹ́ ẹ wà ní ìgbọ́nu àkóso kílẹ̀ ń ṣe ẹ jí gìrì sí ojúṣe yín láti dáàbò bó to lórí tẹlẹ̀mù nílẹ̀ yìí ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn nigerian tribune ìnìròyìn yẹn ló fi ìkàlẹ̀ sí ẹjẹ́ á lọ sójú ìwé keje ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ gbèsè èyí o oh, ọlọ́run ọba mi èdùmàrè mọ́mọ́ jẹ́ àjẹ gbèsè àmọ́ orílẹ̀-èdè nàìjíríà wọ́n pe owó tó jẹ ilẹ̀ china lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ó sì jẹ́ three point seven billion dollars àjọ tó ń rí sí ọ̀rọ̀ gbèsè lábẹ́nú àti nílẹ̀ òkèrè iná ló fi ìròyìn ọ̀hún léde pé tọ́ àníjẹ́ ti yín ó di ẹ jẹ́ tún lọ sójú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune lóòrọ̀ tòní ìròyìn wà ń bẹ̀ ó sì ṣeé ṣe kọjá pé ọgbẹ̀nu tán ọkọ̀ sísọ ilẹ̀ ti gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ tó bá di ní ọwọ́ ọ̀sán wọ́n pe hila ìlò wàhálà ti bẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Akwa Ibom nígbà tí wọ́n ní ọ̀dọ́bìnrin kan ti ń wáṣẹ ọmọ lọ́lọ́lọ́ ní òpadà dé ńlá kàràbà padà tún ṣepo pé àwọn karambà ní oníṣẹ́ láabi kan ènìyàn ti gbẹ̀mí ọ̀dọ́bìnrin náà ọ̀rọ̀ dìbò lọ. ó yàgò iṣu atayanyan yam pẹpẹ skátáskátá ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ìnìròyìn yẹn ló fi kalẹ̀ sí bó tiẹ̀ jẹ́ pé kò dùn mọ́ọ̀yàn nínú àmọ́ròyìn ni a sì ní láti kà á sí etí gbọ̀yìn ó yẹ jẹ́ padà sójú ìwé kejì ìwé ìròyìn Nigerian Tribune lóòrọ̀ tòní asupu wọn dúró tán lórí ẹsẹ̀ wọn méjèèjì pé ìjọba bá kọ̀ láti wọ́n kún àwọn náà ṣetán láti mọ́ gbà láàbọ̀ wọ́n pé àwọn ò ní í ṣẹ́wélé ìyanṣẹ́lódì kankan bíi ti ìwù kékeré mọ́ àfi bí ìjọba bí wọ́n bá san owó tó tó bílíọ̀nù mọ́kàndínlógún náírà eléyìí tí ìjọba jẹ wọ́n wọ́n pé àwọn agbébọn wọ́n dáná sun ọ́fíìsì àjọ olómìnira elétò òdìbò ìpínlẹ̀ akwa ibom wọ́n pé tó ń tẹnu ẹ̀ ní ìpínlẹ̀ kogi nǹkan ṣẹlẹ̀ ńbẹ̀ ẹni tó jí alábòjútó fún ọ̀rọ̀ owó oṣù òṣìṣẹ́ fẹ̀yìntì wọ́n mọ̀ gbẹ̀mí ẹ̀ nípínlẹ̀ kogi kódà wọ́n páwọn agbébọn wọ́n tún jí alága ìjọba àbílẹ̀ kan gbé nípínlẹ̀ ọ̀hún ojú ìwé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn nigerian tribune ìròyìn yẹn ló fi ìkàlẹ̀ sí. àwọn ẹjẹ́ lọ sọ́dọ̀ àwọn tó jí àgbààgbà yorùbá ẹgbẹ́ afẹ́nifẹ́re wọn ni àbẹ́ẹ̀rí báyìí intansọ náà rèé òun ló ti ń ṣẹlẹ̀ yìí wọ́n pe ti ojú àgbárí tójú ẹ̀ fi jìn wọ́n pe bí ọmọdé bá rí ọmọ ṣeéṣe kójú òfò o àti wípé bí àgbàlagbà bá wà lórí ìjókòó ntójú ẹ̀ bá rí bọ́mọdé gungi àgbọn ó ṣeé ṣe kó mọ̀ rí afẹ́nifẹ́re náà ni wọ́n sọ̀rọ̀ tí wọ́n sì ń ṣe àlàyé wípé ń tàwárìrè tá a fi kọ̀ wípé dandan lá àní ṣàtìlẹ́yìn fún ààrẹ muhammadu buhari alàgbà fáṣọrántì ń ló sọ̀rọ̀ níbi ayẹyẹ ọjọ́ ìbí àádọ́rin rẹ̀ ojú ìwé kẹtàléní ogún ìwé ìròyìn nigerian tribune ìnìròyìn yẹn ló sodo sí lóòrọ̀ tòní àmọ́ kan tó wá láti ìpínlẹ̀ Ondo iná ní fi ìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn tó jẹ́ ọ̀dọ́ ní apá àríwá ilẹ̀ Nàìjíríà bíi méjìléní ogójì ńlá dá padà sí ìpínlẹ̀ Jigawa àti ìpínlẹ̀ Kano ńgbà tó jẹ́ pé bí wọ́n ṣe tú wá ẹni tí wọ́n wá ṣe ní ìpínlẹ̀ Ondo òye wa ńlá fi gbé ìgbésẹ̀ pápápá ìjọba ìpínlẹ̀ Ondo ló sọ ọ̀rọ̀ yẹn lójú ìwé kẹtàdínní ọgbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ẹ̀jẹ̀ àtúnbọ̀ sínú ìwé ìròyìn the punch àwọn kókó bíi méjì tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kágbé sí etí gbọ̀nyìn kò tó dé pàdókè lọ́hùn-ún lọ́ọ̀rì ìpolówó ọjà. àgbáríjọpọ̀ ẹgbẹ́ akọ̀ròyìn ẹ̀ka ti ìpínlẹ̀ benue wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ kan àwọn ọ̀rọ̀ kan àtàwọn ọ̀rọ̀ kan wípé ìdí rèé tí a fi tawọ́ gàn kan lára àwọn akọ̀ròyìn nítorí pé àwọn ìlànà tó ní í ṣe pẹ̀lú òfin ẹgbẹ́ akọ̀ròyìn ọ̀hún ta ó èyí o. Hey, hey, oh ojú ìwé kọkànlá ìwé ìròyìn the punch ìnìròyìn yẹn ló fi ìdí kalẹ̀ sí àmọ́ lórí ọ̀rọ̀ abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àjàkálẹ̀ àrùn covid-19 wọn ní ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà kò lówó láṣùwọ̀n mọ́ o láti fi gbọ́ bùkátà abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àìsàn covid-19 wọn ní tòun tẹnu ẹ̀ bẹ́ẹ̀ yẹn dé orílẹ̀-èdè india wọn ò mọ̀ ní astrazeneca eléyìí tọ́jú abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àjàkálẹ̀ àrùn covid-19 mọ́ ńgbà tọ́jà pé òbítíbitì èèyàn náà ìní wọ́n pé ó ti ṣalágbákò àjàkálẹ̀ àrùn covid-19 lórílẹ̀‐èdè ọ̀hún lórí ọ̀rọ̀ owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ ngige wọ́n pọ̀ ti bẹ̀rẹ̀ sí ní lọ́bì lọ́kòkó pẹ̀lú ẹni tó jẹ́ amòfin àgbà nílẹ̀ nàìjíríà tó sì dúnkokò wípé òun ò wọ àwọn gómìnà gómìnà kan lọ síwájú ilé ẹjọ́ látàrí pé wọ́n kọ̀ látijọ́ yẹn sí àgbékalẹ̀ ìjọba lórí ọ̀rọ̀ owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ ojú ìwé kọkànlá ìwé ìròyìn the punch ìnìròyìn yẹn sodo sí lóòrọ̀ tòní ẹ̀jẹ̀ àtúnlọ sójú ìwé kọkànléní ogún níbẹ̀ ni kókó kan wà tó ní ṣe pẹ̀lú gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ epo wọ́n pe kyari sọ̀rọ̀ wípé iye tí epo ń bá dé orílẹ̀-èdè nàìjíríà one ninety nine naira point nine kobo per litre ni okùn iye tí wọ́n mọ̀ tà èyí o oh. ojú ìwé kọkànléní ogún ìwé ìròyìn the punch nìròyìn ẹ ló fi ìdí kalẹ̀ sí ẹ̀jẹ̀ àlọ́ sókè lọ́hùn-ún ká polówó ọjà bá a bá ti padà dé arígbùngbùn etí ọba nílé etí ọba lóko ẹ̀lẹ́ ti bá wa ẹ̀kú kalẹ̀. pẹ̀lú ọkùnrin rẹ̀ ọlọ́run gbogbo ìjọ celestial church tí gbogbo ẹbí ń fi àsìkò yìí kéde ìpapòdà bàbá wa olóògbé venerable superior evangelist johnson ọ̀làdàpọ̀ toríọlá jp mpic tí wọ́n jáde láyé lọ́gbọ̀n ọjọ́ oṣù kẹta ọdún tá a wà yìí lẹ́ni ọdún méjìlélọ́gọ́rin eighty two báyìí ni ètò ayẹyẹ ìsìnkú bàbá yóò ṣe lọ ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrin oṣù karùn-ún ọdún yìí ètò orin kíkọ yóò wáyé nínú ìjọ celestial church of christ ark diocese headquarter ìjàyè abẹ́òkúta ní dédé aago mẹ́ta ọ̀sán ọjọ́ ọjọ́rú ọjọ́ karùn-ún oṣù karùn-ún ètò orin kíkọ mìíràn yóò wáyé ní ilé olóògbé ní ìṣẹ́rí bẹ́gà láago márùn-ún ìrọ̀lẹ́ ní ọjọ́ ọjọ́bọ̀ ọjọ́ a ó ṣe ìsìn ìdágbére wake key fún olóògbé láago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ ọjọ́bọ̀ ọjọ́ keje oṣù karùn-ún ní ìsìn kẹyìn fún olóògbé yóò máa wáyé nínú ìjọ ccc ìṣẹ́rí cathedral thirty six wilma street ìṣẹ́rí berger ní ìgbà tí ètò jíjẹ mímu yóò máa wáyé ní canal land event center tí ó wà ní ojúlé kẹwàá limson road lẹ́gbẹ̀ẹ́ river valley estate òjòdú ìpínlẹ̀ èkó láago méjì ọ̀sán ìwọ̀nba àwọn tí a fi ìwé pè ní àrètí níbi ètò yìí o ẹ lo ìbomú yín tí ẹ bá ń bọ̀ olùkéde alága àti ìgbìmọ̀ ayẹyẹ ìsìnkú celestial church of christ lágbàáyé ní àsìkò àwẹ̀ yìí mọ̀ pé o ní àǹfààní láti bá àwọn ẹbí àti ará rẹ sọ̀rọ̀ lórí àtẹ ìbánisọ̀rọ̀ fún kọ́bọ̀ méjìlá péré fún ìṣẹ́jú àáyá kan nínú oṣù mímọ́ yìí tẹ star one five two ash láti gbádùn ìlànà ìpè pàtàkì yìí àti pé tẹ́ ẹ bá kàn fẹ́ ṣe alábàápín fọ́tò àti fọ́nrán àwòrán mánigbàgbé àkókò sàárì yín ẹ tẹ star three one two ash láti jẹ̀gbádùn dátà alẹ́. airtel The Smartphone Network. gbẹlẹgbẹ òdodo dé ìwé ìròyìn tuntun tí gbogbo wa ti ń retí dé ògo òkúyè omi tuntun ti rú ẹja tuntun ti rú wọnú omi. ológìní tàjòdè èkúté ilé ẹ̀ paramọ́. gbélégbó ni ìwé ìròyìn tó ń ṣojú gbogbo ọmọ yorùbá nílé lóko lẹ́yìn odi. gbélégbó ni ìwé ìròyìn tó mú yọ́nyọ́nyọ́ létí bí abẹ àwa ni bàbá àwa làgbà àwa lọ̀gá kì í ṣẹgbẹ́ gbogbo wọn. níbi ìròyìn àsìkò tó dángájíá ìpolówó ọjà tó mọ́yọ́ lórí eré ìdárayá àti gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láàfin. gbélégbó jẹ́ ìwé ìròyìn gbélégbó ni ẹ máa rà kí ẹ máa kà nígbà gbogbo. gbélégbó ló ní oríjà akérò ọjà délé onídẹ̀ẹ́dẹ́ gbogbo wa ò ní kú sóko wá nǹkan jẹ. bá a tí ọba já lè owó jọ. ló ní ẹyẹ ò fò forí sọ̀gbà láyé ọba ní jẹ́ kí gbogbo wa ó jìn ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo sọ ní ìgbà kejì pé ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo ya inú mi gbòòrò nígbà kẹta torí Thank you. Balóko ń tẹ̀síwájú ní ìkànnì fresh one zero oh seven dot nine fm òkè sẹ́rì ìlú Abẹ́òkúta àwọn kókó tá a ti gbé sí etí gbọ̀yìn lẹ́ẹ̀kan ẹ̀kúnrẹ́rẹ́ rèé ní rabaji gan àti bí a ti ṣe kọ̀wé ẹ̀ ǹjẹ́ ẹ fàpèrè tẹ́ bó bá sì jẹ́nu ọkọ̀ lẹ́yìn wà láṣẹlẹ́dùn àkónírànìrà ọ̀rọ̀ kan ni ààrẹ Muhammadu Buhari sọ lójú ìwé kẹta ìwé ìròyìn Nigerian Tribune léyìí tí ààrẹ sì fi ń sọ fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà wípé bẹ́yìn bá mọ ìtumọ̀ òmìnira òmìnira ò túmọ̀ sí pé gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe là yóò gbà yín láti ṣe èèyàn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ akọ̀ròyìn àti agbóhùnsáfẹ́fẹ́ ààrẹ muhammadu buhari ti rawọ́ ẹ̀bẹ̀ sí tolórí tẹlẹ̀mù nílẹ̀ nàìjíríà wípé òmìnira ò túmọ̀ sí pé gbogbo ohun tí ẹnu bá rí náà lẹ́nu gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ lòmìnira ò sì túmọ̀ sí pé gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe làǹfààní ó wà fún yín láti ṣe ó rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn èèyàn àti àwọn tó wà lẹ́ka ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn tó máa ń lo ìtàkùn ayélujára láti fi kọ ìròyìn lónírúurú láti rí dájú pé wọ́n ń ṣọṣe o lórí àgbéjáde àwọn ìròyìn àti àwọn ọ̀rọ̀ tí wọ́n mọ̀ sọ sórí ìtàkùn ayélujára ààrẹ muhammadu buhari ló kéde ọ̀rọ̀ yìí níbi àyájọ́ ìkóròyìnjọ àti òmìnira eléyìí tó wáyé ní ọjọ́ kẹta oṣù karùn-ún ọdún tá a wà yìí nínú àtẹ̀jáde ọ̀hún eléyìí tí fẹ́mi adésínà tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ muhammadu buhari fi léde lánàá tí í ṣe ọjọ́ àìkú ló ti ń fi èrò ọkàn ààrẹ muhammadu buhari hàn tó sì ń ṣe àlàyé síwájú sí i wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ akọ̀ròyìn àwa ń fọwọ́ ọ̀rọ̀ sọ̀yà fún yín wípé òmìnira tó gáyẹ́tà ìní ọ̀wà fún yín láti máa ṣe iṣẹ́ yín ní ìbámu pẹ̀lú ìlànà ìkọ́ṣẹ́mọṣẹ́ oníbàṣe wá ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn àyájọ́ ìkóròyìn jọ ẹ̀yin tẹ́ wà lágbọ̀n ìkóròyìn ẹ̀jẹ̀ àmọ́ ìfọpọlọ sí wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan iná lèyàn rí tí ó mójú kúò bí ẹni pé ò rí nítorí wípé òmìnira ìkóròyìnjọ kò túmọ̀ sí pé gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ńlá yóò gbà wá láti ṣe nígbà tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìjọba àwarawa ó ṣe àlàyé síwájú sí i wípé ẹni tó lè jẹ́ kí ìjọba àwarawa ó máa tẹ̀síwájú iná ni kéèyàn máa kó ìròyìn tí ọ̀lẹ́jà ń bá kàn nu jọ àti wípé àwọn ìròyìn tí ò lè dá ìlà yìí lọ sílẹ̀ ní ìbámu pẹ̀lú ìlànà ìkọ́ṣẹ́mọṣẹ́ ààrẹ muhammadu buhari ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló fa kò mú òkun ẹ̀yọ wípé gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe kọ́là yóò gbà yín láti ṣe o bá a bá ń sọ̀rọ̀ wípé òmìnira wà láti kóròyìn jọ nílẹ̀ nàìjíríà bákan náà ló ń ṣe àlàyé wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tí ààrẹ muhammadu buhari tó ń ṣe àkóso rẹ̀ ẹni ó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn akóròyìnjọ láti rí dájú pé wọ́n ṣe iṣẹ́ wọn ní ìbámu pẹ̀lú àkọlé ti ọdún yìí tí wọ́n pè ní òmìnira ìkóròyìnjọ fífi tóni létí gẹ́gẹ́ bí ọ̀nà láti jẹ́ kí àwọn èèyàn mọ kí ló ń ṣẹlẹ̀ ní agbègbè wọn ojú ìwé kẹta ìwé ìròyìn Nigerian Tribune lààrẹ ti bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ wípé tọ̀ òmìnira ìròyìn kíkójọ kò túmọ̀ sí pé gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ ṣe ńláyé wà fún. ojú ìwé kejì ẹni Tinubu ti sọ̀rọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń wò yìí báibá ìtúká nǹkan ó bàjẹ́ kọjá bó ti ṣe wà òṣùṣù ọ̀wọ̀ ènìyàn já ṣe orílẹ̀-èdè Nàìjíríà kí gbogbo nǹkan ó lè lọ bí a ti ṣe kọ̀wé ẹ̀ ń bá kìlọ̀ tako ní Sudan àti Iraki wípé báwọn náà ṣe ṣe ń jò ní rèé tí gbogbo nǹkan tó fi pinyìn kì mọ́ wọn lọ́wọ́ àmọ́ sanwó-olu ti ní à ìgbésẹ̀ pápá pátẹ́ èèyàn gbé ní pápá tẹ́ èèyàn fi farapa iná làwọn ó ṣe o láti mú òpin dé bá wàhálà àti ìwà ọ̀daràn tó ń tọwọ́ àwọn ọlọ́kadà ṣẹ̀ ní ìpínlẹ̀ èkó ẹni tó jẹ́ olórí lápapọ̀ fún ẹgbẹ́ òṣèlú all progressives congress asòfin bọ́lá ahmed tinubu ń ló ti jáwé akíwọ́wọ́ fún gbogbo àwọn tó ń pè wípé kí orílẹ̀-èdè nàìjíríà ó pín àbí kí orílẹ̀-èdè náà kó pín sí méjì kí àwọn kan máa jẹ́ bákan káwọn kan máa jẹ́ bákan ó ní à ẹ̀ mọ̀ntẹ́ǹ sọ ó ní orílẹ̀-èdè nàìjíríà tẹ́ ń wò yìí bá a ṣe wà papọ̀ ń ló mú kí gbogbo nǹkan ó tún rọrùn o bẹ́ẹ̀ bá fi pín ẹni tí ó ṣe wáyọ̀ kọjá bó ti ṣe ń ṣẹlẹ̀ lásìkò yìí tinubu ń ló sọ̀rọ̀ lánàá ti ṣe ọjọ́ àìkú sunday nígbà tó ń ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ kan níbi wáàsí pàtàkì fún àkókò àwẹ̀ tó wáyé nílé ìjọba ní marina nílùú èkó níbẹ̀ ni tinubu ló ti jáwé àkìwọ́wọ́ wípé ìlú ogun ńlá àwọn èèyàn ń lù yìí àwọn tí wọ́n ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè kan wọ́n pe ìlú ogun eléyìí tó jẹ́ pé bọ́bá ṣẹlẹ̀ tán wọn nílé ìdúówò tán oníṣẹ́ gbàgbé tó ṣẹlẹ̀ ní sudan àti iraq ni tinubu tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ èkó nígbà tó ń jáwé akíwọ́wọ́ fún àwọn tó ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè míì nílẹ̀ nàìjíríà ó tọ́ka sí i wípé ilẹ̀ yìí ọ̀mọ̀ tí ní tó tó àti tó gbà ó láti rí dájú pé wọ́n pín àti wípé bẹ́ẹ̀ bá fi pè fún pínpín kọjá bó ti ṣe wà yìí ogun ilẹ̀ ránṣẹ́ pè bákan náà ló wáá fi ìgbàgbọ́ rẹ̀ hàn wípé bí orílẹ̀-èdè nàìjíríà bọ́ bá wà ní ẹyọ kan so ah, gbogbo àgbáyé bí wọ́n ti ṣe ń tẹ́wọ́ gbà wá tó jẹ́ pé àfẹ́ká tí ayé fẹ́ náà ni wọ́n fi orílẹ̀-èdè nàìjíríà ó ní bá a bá fi lè pín nǹkan ó ṣe wá wọ́n ní àwọn orílẹ̀-èdè tí ò tiẹ̀ dàgbà tó orílẹ̀-èdè nàìjíríà wọ́n fi ìkalọ̀ wá mú gbẹ̀yìn ni nígbà tó ń ṣe àlàyé wípé kí àwọn èèyàn jogun omi kí wọ́n jẹ́ kógun ó sinmi ó tọ́ka sí i wípé báwọn èèyàn bá ń tẹ̀síwájú láti máa pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè kan nínú orílẹ̀-èdè nàìjíríà yìí ogun abẹ́lé ìní ó padà já sí we are better together ìní tinubu sọ. So nínú ìwé ìròyìn Nigerian Tribune lójú ìwé kejì tó ń tẹnu ẹ̀ ẹni gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ìlòhùn náà sọ̀rọ̀ níbi wáàsí pàtàkì tí wọ́n gbé kalẹ̀ fún ti oṣù Ramadan eléyìí tí wọ́n fi ń kìlọ̀ wà bàjẹ́ Dr. Ọbáfẹ́mi Kadiri tó jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó náà ló ń sọ ọ̀rọ̀ ọ̀hún nínú gbogbo àwọn àlàkalẹ̀ eléyìí tí wọ́n ti ṣe láti jẹ́ kí ìpínlẹ̀ ọ̀hún tẹ̀síwájú ó pe gómìnà Sanwó-Olú nínú ọ̀rọ̀ tó sọ so ló ti ṣe ìlérí pé gbogbo ohun tí òun ṣe ní ìlérí lákòókò ìpolongo ìbò láti mú mùdùmúdù ìjọba àwarawa tàn dẹ́ẹ̀kẹ́ gbogbo èèyàn ìní òun ó ṣe àmúṣe rẹ̀ gómìnà ọ̀hún iná ló wá ṣe àlàyé wípé ìjọba ìpínlẹ̀ èkó ń ló wà lójúnà láti gbé àwọn ẹ̀rọ ayàwòrán káàkiri ìpínlẹ̀ ọ̀hún kí ètò ààbò tó gbópọn kó lè wà nítorí pé ẹnikẹ́ni tó bá ti tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin ṣínkún ńlọ́wọ́ òfin ó nígbà tó bá ti wà ní àkálẹ̀ nínú ẹ̀rọ ayàwòrán eléyìí tí wọ́n pín káàkiri ìpínlẹ̀ èkó bákan náà ló fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ń gbìyànjú o láti rí dájú pé ẹ̀dínkù ó dé bá iye àwọn ọlọ́kadà eléyìí tí ń bẹ nípínlẹ̀ èkó ń tó pé gbogbo àwọn ìwà kò tọ́kàn ń bẹ lọ́wọ́ àwọn ọlọ́kadà náà léyìí tó ń wa ọkọ̀ ìpínlẹ̀ èkó ní àwà sẹ́yìn tí ó sì jẹ́ kí akitiyan ìjọba láti pèsè ètò ààbò tó gbópọn kó wà kó sì máa tẹ̀síwájú ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo àwọn ìgbésẹ̀ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ àkànṣe onídàgbàsókè iná ni wọ́n mọ̀ gùnlé láti ṣe ojú ìwé kejì ìwé ìròyìn Nigerian Tribune ìnìròyìn yẹn ló fi ìkàlẹ̀ sí ẹgbàá balance yín bẹ̀ tó ń tẹ́nu ẹ̀ ńlá soap lọ sọ fún ìjọba àpapọ̀ wípé pínrín àwọn ò ní ṣẹ́wélé ìyanṣẹ́lódì kankan o torí bí ìjọba àpapọ̀ bá ti kọ̀ láti wọ́n kún fún àwọn àwọn náà ṣetán láti mọ́ gbà láàbọ̀ bílíọ̀nù mọ́kàndínlógún tẹ́ ẹ jẹ wá bẹ́ẹ̀ bá ti san padà á padà sẹ́nu iṣẹ́ èyí lọ̀rọ̀ tọ́bọ̀ ta ò lẹ́nu àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílé ẹ̀kọ́ gbogbo ìṣe ilẹ̀ nàìjíríà níbi tí wọ́n ti ń fọwọ́ sọ̀yà wípé ìyanṣẹ́lódì eléyìí tó ń lọ lọ́wọ́ àwọn ò ní í ṣẹ́wélé àfi tí ìjọba àpapọ̀ tọba ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ náà bó ti ṣe ń fi ìdí ẹ̀ múlẹ̀ wọ́n pé ìjọba àpapọ̀ ní ò tí ì yọ̀ǹda owó kan eléyìí tó bílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún náírà tí wọ́n pé àwọn ó yọ̀ǹda fún àwọn kó tó di pé wọ́n ń ṣẹ́wọ́lé ìyanṣẹ́lódì wọ́n ní wọ́n sì tún sọ wípé àwọn ó tún yọ̀ǹda bílíọ̀nù mẹ́rin míì kí owó ọ̀hún kó lè kú sí bílíọ̀nù mọ́kàndínlógún tí ìjọba àpapọ̀ ń jẹ àwọn wọ́n ní ṣùgbọ́n bíjọba ò bá ti san àjẹ́ pé kí àwọn náà mọ tẹ̀síwájú lórí ìyanṣẹ́lódì àwọn ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ asop dókítà adesin ezeibe iná lọ́ta àwọn èèyàn lólobó ọ̀rọ̀ yìí ní àná ti ṣe ọjọ́ àìkú sunday níbi tó ti ń ṣe àlàyé wípé ẹgbẹ́ náà ó ti dúró tán lórí ẹsẹ̀ rẹ̀ méjèèjì pé bí ìjọba àpapọ̀ ò bá ṣe ojúṣe rẹ̀ àwọn náà ò ní ṣe ojúṣe àwọn nítorí ìjọba àpapọ̀ náà ló ń jẹ́ kí kinní ọ̀hún ó nira fún àwọn láti ṣe tó gbogbo nǹkan tí àwọn ń béèrè ń ló jẹ́ ẹ̀tọ́ àwọn Ezeibe ló tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kò ní òtítọ́ pẹ̀lú ẹgbẹ́ asup bó tilẹ̀ jẹ́ pé àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ nílé ẹ̀kọ́ gbogbo ìṣe iná ni wọ́n ń ṣe gbogbo tó wà níkápá wọn o láti ṣe ojúṣe wọn ní ìbámu pẹ̀lú ìlànà ìkọ́ṣẹ́mọṣẹ́ wọ́n pé àmọ́jọba àpapọ̀ wọ́n sọ̀rọ̀ ànádìbámi kojúmọ́ ó tó mọ́ ó wá ṣe àlàyé síwájú sí i wípé àwọn tó wà ní ìgbọ́nu àkóso àti àwọn tó jẹ́ olórí nínú ẹgbẹ́ asop iná ni wọ́n ṣe ìpàdé alágbára tó gbóná janjan bí ajere bọ́ba di ọjọ́ ṣẹ́gun ibẹ̀ ni wọ́n sì ti fẹnukò lórí ìgbésẹ̀ tó kàn eléyìí tí wọ́n gbé àmọ́ asop ní láti ọjọ́ ìṣẹ́gun lọ títí di ọjọ́ ẹtì àwọn ọmọ wo kí ni ó ṣẹlẹ̀ wọ́n pe bí ìjọba àpapọ̀ bó bá ti ṣe àgbéjáde owó náà àjẹ́ pé kí ìyanṣẹ́lódì kó jẹ́ rodò kó lọ rèé mú mi àmọ́ bí wọn bá ṣe àgbéjáde owó àjẹ́ ipe àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ni ààrẹ ẹgbẹ́ asup iná ló sọ ọ̀rọ̀ yẹn nínú ìwé ìròyìn Nigerian Tribune bí ẹ̀yin bá fẹ́ kàyí tó kù mbẹ̀ ojú ìwé kejì ẹnìkan ẹ̀yẹ̀wò lóòrọ̀ tòní. ẹ jẹ́ lọ sí ìpínlẹ̀ ọ̀yọ́ níbi tí wọ́n ní àwọn tó jẹ́ oníṣègùn òyìnbó ní ilé ẹ̀kọ́ òyìnbó tilẹ̀ ìbàdàn wọ́n mọ̀ bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì aláìnígbèdéke kí ni tọ́fà wọ́n pé àwọn tó jẹ́ dókítà àwọn oníṣègùn òyìnbó nílé ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ṣègùn òyìnbó tilẹ̀ ìbàdàn ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì aláìní gbèdéke wọ́n pé ìgbésẹ̀ ọ̀hún ló wáyé lẹ́yìn tí wọ́n pe ìpàdé kan tó wáyé lórí ìtàkùn ayélujára tó sì jẹ́ ìpàdé pàjáwìrì kò padà yọrí síbi tó dáa láàrin àwọn tó jẹ́ oníṣègùn òyìnbó tó ń gbé ní agbègbè ilé ìwòsàn ẹ̀ka tilẹ̀ ìbàdàn eléyìí tí wọ́n ṣe lọ́jọ́ àbámẹ́ta wọ́n pé àwọn dókítà alábẹ́rẹ́ ọ̀hún ni wọ́n ṣe ìpàdé wípé àwọn fẹ́ mú òpin dé bá ìyanṣẹ́lódì olóṣù mẹ́rin lórí ọ̀rọ̀ àìrí owó oṣù mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ gbà eléyìí tọ́jà pé ó ti ń bí wọn nú tẹ́lẹ̀ wọ́n pe àwọn dókítà lábẹ́rẹ́ ọ̀hún ẹni wọ́n sì tún korò ojú sí ìlànà sísanwó fúnni lórí ìtàkùn ayélujára eléyìí tí ìjọba àpapọ̀ tó ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ gẹ́gẹ́ bí èròǹgbà wọn pé tẹ́ ẹ̀ bá gbàgbé àwọn dókítà ni wọ́n ti gùn lé ìyanṣẹ́lódì láti ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹta ọdún tá a wà yìí léyìí tó sì jẹ́ pé àwọn nǹkan tó ń bí wọn nú iná lówó oṣù tí wọ́n rí gbà àti ìlànà sísanwó fúnni lórí ìtàkùn ayélujára èyí tí ìjọba àpapọ̀ tó ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ dókítà oníṣègùn òyìnbó nílé ẹ̀kọ́ fásitì ẹ̀kọ́ṣẹ́ òyìnbó tilẹ̀ ìbàdàn zakaria hussein ló ń fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé bí àwọn ṣe ń padà sí ẹnu iṣẹ́ tí àwọn sì tún gùn lé ìyanṣẹ́lódì iná ló ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ìjọba ń bá àwọn sọ wọ́n ní ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ò tún fi ẹ̀hónú hàn nípa mímọ́ṣẹ́ lójú nítorí pé ìjọba àpapọ̀ kò tí ì gbé àwọn ìgbésẹ̀ tó tọ́ àti àwọn ìlérí tó bá àwọn ṣe o nígbà tí àwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì wọ́n pé ìyanṣẹ́lódì ọ̀hún eléyìí tí ó dàpọ̀ mọ́ ìwọ́de alágbára ńlá iná ni wọ́n ṣe láti fi ẹ̀hónú hàn lórí bí ìjọba tó ṣe kọ̀ láti gbé owó jáde ṣẹ́ka ètò ìlera orílẹ̀-èdè Nàìjíríà nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi ìta lópin ìpàdé iná ló ń ṣe àlàyé síwájú sí i wípé àwọn tó jẹ́ òṣìṣẹ́ tó jẹ́ dókítà tó ń gbé ní agbègbè ilé ìwòsàn ìní wọn kò rojú sí ìlànà gbígbówó oṣù lórí ìtàkùn ayélujára léyìí tí wọ́n sì ní ó ń mú wàhálà tó ń ti lọ́bọ̀lọ́bọ̀ débá àwọn tó jẹ́ òṣìṣẹ́ lára àtẹ̀jáde ọ̀hún iná ni wọ́n ti ń fi ìdí ẹ̀ múlẹ̀ wípé bí ìjọba bá ti kọ̀ wípé àwọn ò ní gbantí àwọn fẹ́ àwọn náà ti ṣetán o láti má ṣeun tí ìjọba fẹ́ àti tí àwọn jọ fẹnu kò sí nípa pípèsè ètò ìlera tó jíire iyùn tó jẹ́ ti ẹ̀kọ́ṣẹ́ ṣègùn òyìnbó ti ń bẹ̀ nílẹ̀ ìbàdàn. With love from Conga, we welcome our Muslim brothers and sisters to the holy month of Ramadan. Pay on delivery is now available in Ogun State when you shop on Conga.com. Happy shopping and Ramadan Kareem. Conga.com the e-commerce group you can trust. gbogbo mùmìnì mùmìnà tó fẹ́ ṣe àjà tí wọ́n láṣepẹ́ pẹ̀lú ìrọ̀rùn alamada travels and services ní kẹ́ ẹ bá lọ wọ́n ní àṣepọ̀ pẹ̀lú ilẹ̀ saudi lójó rọrùn fún wọn láti ní ilé ìgbé tó súnmọ́ aram ọkọ̀ lọ́yẹ̀ ọ̀fẹ́ oúnjẹ ọ̀fẹ́ pẹ̀lú sierra káàkiri. ọ̀gbàmùgbàmù tẹ́ǹtì tí dárú gbọdọ̀ gbòòrùn ní mùnà wá sí àtìgbàdégbà ìtọ́jú òǹtà ààbò kátìmẹ́kàdé ká máa pààrà airport fẹ́ràn òsì lọ́rọ̀ tiwọn. olùléeṣẹ́ wọn wà ní ṣógúnlẹ̀ bus stop èkó ẹ̀ka wọn ní ìtàṣì central mosque abẹ́òkúta chief imam zero eight zero three three three seven nine three one eight àgọ́ ìwòye missioner sarudin zero eight one three seven seven one zero four four nine àti sixty six Ibadan road ìjẹ̀bú òde zero eight zero five two four zero four two four five ní àsìkò àwẹ̀ yìí mọ̀ pé o ní àǹfààní láti bá àwọn ẹbí àti ará rẹ sọ̀rọ̀ lórí àtẹ ìbánisọ̀rọ̀ fún kọ́bọ̀ méjìlá péré fún ìṣẹ́jú àáyá kan nínú oṣù mímọ́ yìí tẹ star one five two ash láti gbádùn ìlànà ìpè pàtàkì yìí àti pé tẹ́ ẹ bá kàn fẹ́ ṣe alábàápín fọ́tò àti fọ́nrán àwòrán mánigbàgbé àkókò sàárì yín ẹ tẹ star three one two ash láti jẹ̀gbádùn dátà alẹ́. airtel smartphone network. gbogbo ẹ̀yin ẹ̀yẹ́ wá nílùú Abẹ́òkúta o. tó fi mọ́ gbogbo ìpínlẹ̀ Ògùn lápapọ̀. ẹ kú oríire o. ìdí ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ world health organization fún right to sign. èyí ló mú àjọ benjamin franklin foundation gbé ètò ọ̀sẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò ojú kalẹ̀ ká fún gbogbo ẹni tó bá ní ìṣòro tàbí ìpèníjà pàápàá jùlọ fún gbogbo olùgbé ìlú abẹ́òkúta àti ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò náà ti bẹ̀rẹ̀ báyìí o. ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú yìí pẹ̀lú five hundred naira péré owó káàdì lásìkò ètò àyẹ̀wò ojú yìí ọ̀fẹ́ làyẹ̀wò reading glasses ó wà ńlẹ̀ rẹpẹtẹ fún gbogbo àwọn tó bá nílò rẹ̀ lọ́f lọ́fẹ̀ẹ́. gbogbo ẹ̀yin tó bá ti ní káàdì Benjamin Franklin lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ máa mú un bọ̀. fún ìtẹ̀síwájú nípa ìtọ́jú ojú yín o. àwọn oògùn òyìnbó fún ìtọ́jú ojú ti wà nílẹ̀ lọ́wọ́ tí kò gúnpá. ó yá ẹ máa bọ̀ ní iṣẹ́ olúwa hospital lẹ́gbẹ̀ẹ́ first bank láfẹ̀wá abẹ́òkúta. fún ẹ̀kúrẹ́rẹ́ àlàyé ẹ pè zero seven zero six one nine one three three seven five zero seven zero six one nine one three three seven five olùkéde Benjamin Franklin eye foundation. You don see that new funny video for Twitter? That one wey the boy. You mean this one? What of that brother Shaggy news kit wey dey circulate WhatsApp? Oh, this one. What of that meme wey the guy <laughs> wey mouth open like this ba? Mr. No Which data you dey use know all these things? Na glow new data plans get me. <gasps> Are you serious? With just fifty naira, I dey get fifty MB. And with just one hundred naira, I dey get one hundred and fifty MB. Where I fit use chat or browse on top Facebook, WhatsApp, Twitter, and even Snapchat. Uh, well, no dull yourself, oh dial star 777 hash now make you begin the browse dey go. Glow Unlimited. ó ń tẹ̀síwájú bí ẹ ti ṣe kọ̀wé ẹ̀ ìròyìn etí ọba ńlé etí ọba lóko ní ìkànnì fresh ó yẹ jẹ́ máa tẹ̀ wájú nínú àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn tá à ń gbé sí etí gbọ̀nyìn àjọ nafdac wọ́n pé wọ́n buwọ́ lu abẹ́rẹ́ àjẹsára kan o eléyìí tí wọ́n máa lò láti fi dènà àjàkálẹ̀ àrùn covid-19 fáwọn ọ̀ṣẹ̀lẹ̀ tó bá jẹ́ pàjáwìrì abẹ́rẹ́ àjẹsára ọ̀hún ni wọ́n ń pè ní pfizer ẹni wọ́n pe abẹ́rẹ́ àjẹsára náà tí àjọ nafdac tó ṣẹ̀ṣẹ̀ buwọ́ lù àmọ́ wọ́n pé àwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú eléyìí tó bá ti rú òfin àti ìlànà dídènà àjàkálẹ̀ àrùn covid nineteen. yóò máa san owó tó tó ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta àbọ̀ dọ́là lórí èrò kọ̀ọ̀kan tó bá ti rú òfin àjàkálẹ̀ àrùn covid nineteen. ojú ìwé kẹta ìwé ìròyìn Nigerian Tribune ìnìròyìn ẹ̀ ló fi ìkàlẹ̀ sí ìròyìn míì tó kan gbogbo wa gbọ̀ngbọ̀ngbọ̀n torí gbọ̀ngbọ̀n ní kọ lọ́rọ̀ wọ́n pé ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ó ti pé pínrín kò sí èròǹgbà kankan láti lè jẹ́ kí àlékún tún gowó iná ọba nílẹ̀ nàìjíríà ìjọba àpapọ̀ ọlẹ̀ yìí ń ló pé kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà fi ọkàn balẹ̀ wípé kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ o lórí ọ̀rọ̀ owó iná ọba eléyìí tí àwọn kan tí wọ́n ń gbé kiri pó ṣeéṣe kí àlékún dé bá eléyìí lọ jẹyọ nígbà àkókò ìpàdé kan o eléyìí tí ìjọba àpapọ̀ ṣe pẹ̀lú àwọn àjọ apínná nílẹ̀ nàìjíríà lórí ọ̀rọ̀ àlékún náà bá ẹ̀ǹbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ iná ni ọ̀rọ̀ kan ti ń lọ bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún tá a wà yìí lórí ọ̀rọ̀ àlékún owó náà bá àmẹ́ni tó jẹ́ alákòóso fọ́rọ̀ náà bá nílẹ̀ nàìjíríà Saleh Mamman nínú àtẹ̀jáde tó fi sí ìta nílùú àbújá ló ti ń ṣe àlàyé ẹ̀ wípé gbogbo ọ̀rọ̀ eléyìí tó ń lọ kiri ní abẹ́lẹ̀ àhesọ lásánlàsàn ni o àwa ò ní léròǹgbà kankan láti fi owó kún owó náà bá ojú ìwé keje ìwé ìròyìn Nigerian Tribune ìnìròyìn yẹn wà bí ẹ̀yin bá fẹ́ gbà báláǹsì ìròyìn yín àmọ́ lórí ọ̀rọ̀ gbèsè tílẹ̀ nàìjíríà jẹ wọ́n pé three point seven one four billion naira iná nílẹ̀ nàìjíríà lọ jẹ orílẹ̀-èdè China àjọ tó ń rí sí ọ̀rọ̀ gbèsè nílẹ̀ yìí iná ló ní àpapọ̀ owó tí orílẹ̀-èdè Nàìjíríà jẹ sí ilẹ̀ China báyìí wọ́n ló dín díẹ̀ ní bílíọ̀nù mẹ́rin dọ́là ni o gẹ́gẹ́ bí àgbékalẹ̀ àwọn ẹ̀rí máa jẹ́mi ìṣú ọ̀rọ̀ owó gbèsè ọ̀hún iná ni wọ́n ní àwọn owó tílẹ̀ Nàìjíríà tó ti rí san padà nínú owó gbèsè náà ń ló jẹ́ pé ó ti lé díẹ̀ ní irinwó mílíọ̀nù dọ́là àmọ́ iye tó kù tí orílẹ̀-èdè nàìjíríà tí ó san padà lórí ọ̀rọ̀ kíkó nǹkan wọlé àti kíkó nǹkan jáde fún orílẹ̀-èdè china iná ńlọ ti lé díẹ̀ o ní bílíọ̀nù mẹ́ta dọ́là ọ́fíìsì àjọ tó ń rí sí ọ̀rọ̀ gbèsè ló ń ṣe àlàyé wípé iye tí ó lé lórí gbèsè ọ̀wọ́n iná ní ìdá méjì àbọ̀ tó sì jẹ́ pé gbèdéke ọdún méje iná ni wọ́n fi máa san gbèsè ọ̀hún lọ ẹ̀jẹ̀ kò ń bẹ̀ kábọ̀ sí abala ìròyìn míì tó ní ṣe o pẹ̀lú ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà níbi tí ọ̀ní tilé ìfẹ́ ọ̀jájá kejì tó ti sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àìrí iṣẹ́ ṣe àti ìṣí àtòṣì tó di tọ́rọ́ fọ́nkálẹ̀ nílẹ̀ nàìjíríà ń ló ṣokùnfà ìsí ètò ààbò eléyìí tí ó di wàhálà tó ń ti lọ́bọ̀lọ́bọ̀ ọ̀ọ́ni tilé Ifẹ̀ ọba Adéyẹyè náà ló tọ́ka sí ọ̀rọ̀ ọ̀hún wípé àìríṣẹ́ṣe àti gbogbo àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ àtòṣì ń ló ṣokùnfà bí àwọn èèyàn ṣe ń wá ìrànwọ́ tí ò tọ́ fúnra wọn tó sì ń já sí ìwà ọ̀daràn ń ló ṣokùnfà bí àwọn èèyàn ṣe lè sun oorun àsùnfọrùn léṣù ká ọba àlàyé ọ̀hún iná ló pè fún àlàáfíà ní orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ tó nàka àlébù sí ìjọba àpapọ̀ wípé bí wọ́n ti ṣe kọ̀ láti pèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu iná ni wọ́n tún kọ̀ láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn eléyìí tó sì ń ṣokùnfà ìpani nípakúpa ìjínigbégbébọn àti àwọn ìwà ọ̀daràn míì ìfiniṣètùtù ọ̀la ó rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà wípé kí wọ́n gbé agbára fún àwọn tó jí ọba aláyé kí wọ́n lè láǹfààní àti pàṣẹ lórí ilẹ̀ wọn nípa títawọ́ gan àwọn tó bá jí afurasí ọ̀daràn kí wọ́n sì fi mú wọn dánrin òfin ìròyìn yẹn wà lójú ìwé kejìlá ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lóòrọ̀ tòní ẹ jẹ́ lọ sí ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune níbẹ̀ ni ìròyìn kan sodo sí o níbi tí wọ́n pe àwọn agbébọn ṣe ọṣẹ́ láabi bẹ́ẹ̀ ni wọ́n gbẹ̀mí ẹni tó jẹ́ alábòjútó lórí ọ̀rọ̀ owó ìfẹ̀yìntì lálẹ́ ọjọ́ àbámẹ́ta ni wọ́n pé àwọn agbébọn mọ̀ sí ọṣẹ́ ẹni tó jẹ́ alábòjútó fún ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ owó ìfẹ̀yìntì ní ìpínlẹ̀ kogi ọ̀nàrẹ́bù solomon akéwèjẹ iná ni wọ́n pe ó ṣalábàápàdé ikú òjijì látọwọ́ àwọn afurasí agbébọn wọ́n pé ìjọba àbílẹ̀ ìwọ̀ oòrùn yàgbà ìnìṣẹ̀lẹ̀ ọ̀hún ẹ̀ ló ti kọ sísọ ọ̀nàrẹ́bù pius kọ́láwọlé iná ni wọ́n pe wọ́n jọ wà pẹ̀lú ọ̀nàrẹ́bù akéwèjẹ̀ kó tó di wípé àwọn afurasí agbébọn ọ̀hún wọ́n jí gbé lọ ìròyìn ọ̀hún ló tẹ̀síwájú wípé akéwèjẹ ni àwọn agbébọn ṣe ìkọlù sí ọkọ rẹ̀ ní agbègbè eruku léyìí tí kò fi bẹ́ẹ̀ jìnnà sí ègbè lópòpónà tó lọ sí ìlọrin ti ṣe olú ìlú ìpínlẹ̀ kwara ní dédé aago mẹ́jọ alẹ́ wọ́n pe akéwèjẹ iná lẹ́mí ẹ̀ mọ̀ bọ̀ látara ọta ìbọn tó bá a níbi tó jẹ́ pé ọ̀nàrẹ́bù kọ́lá wọlé ń tiẹ̀ wọ́n pe àwọn agbébọn ti gbé o tí ẹnikẹ́ni ò sì mọ ibi tó wà títí di àkókò yìí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà dsp william aya ọmọ fìdí ẹ̀ múlẹ̀ nígbà tó ń bá àwọn akọrin sọ̀rọ̀ wípé a ìṣẹ̀lẹ̀ ọ̀hún ọkọ̀ sísọ bẹ́ẹ̀ lọ́gbẹ̀nu tán wọ́n pé àwọn tó jẹ́ agbébọn ni wọ́n ṣínà ìbọn bolẹ̀ sí ọkọ̀ akéwèjẹ̀ tí wọ́n sì gbẹ̀mí ẹ̀ lójú ẹsẹ̀ kódà wọ́n pé awakọ̀ rẹ̀ òun náà ó fara kọ́ta ìbọn nígbà tí wọ́n ń ṣe ìwádìí tí ó ní wọ́n ń ṣe ìwádìí o tí ọwọ́ ó sì ba àwọn afurasí tó hùwà láabi náà wọ́n pe awakọ̀ akéwèjẹ eléyìí tí wọn kò tí ì fi orúkọ rẹ̀ léde ni wọ́n pé wọ́n gbé lọ sí ilé ìwòsàn ecua ti ń bẹ ní ègbè àmọ́ alábòjútó tí wọ́n gbẹ̀mí ẹ̀ yìí wọ́n ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí tó wà ní ilé ìwòsàn náà tó ń tẹnu ẹ̀ ni wọ́n pé àwọn òṣìṣẹ́ àjọ elétò ọ̀bọ̀ ara ẹni làbòlú àti àwọn òṣìṣẹ́ ikọ̀ fìjìláńtì kan wọ́n ti tàwọ́ gá àwọn tó jẹ́ afurasí o eléyìí tó ń da agbègbè láàmú ní agbègbè ìdá àjẹgún ní ìpínlẹ̀ ọ̀hún àwọn ikọ̀ elétò ààbò tó ń ṣe ìpàráàrò iná ni wọ́n jálu àwọn afurasí ajínigbé náà ní ibùba wọn o ní òpópónà ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn yára wọn àmọ́ àwọn elétò ààbò ni wọ́n pé wọ́n gbẹ̀mí méjì nínú àwọn afurasí ajínigbé ọ̀hún tó sì jẹ́ pé ọwọ́ ba àwọn méjì míì nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún gómìnà pínlẹ̀ kogi ọ̀gbẹ́ni mohammed onogu náà ló wá ń ṣe àlàyé pé gómìnà yàyà bello ó ti pàṣẹ wípé kí àwọn elétò ààbò àti àwọn tó jẹ́ fìjìláńtì àti àwọn ọlọ́dẹ ìbílẹ̀ kí wọ́n ṣiṣẹ́ papọ̀ láti rí i dájú pé wọ́n fi àwọn afurasí ọ̀daràn lápè kí wọ́n sì mú wọn jó lamba ní iwájú òfin tó ń tẹnu ẹ̀ ni wọ́n pé àwọn ọlọ́pàá ti gba ìbọn bíi mẹ́tàlá lọ́wọ́ àwọn afurasí agbébọn kan ò ní ìpínlẹ̀ bọ̀yìn àmọ́ àwọn ẹgbẹ́ kan tó jẹ́ ẹgbẹ́ abínibí ni wọ́n jáwé akíwọ́wọ́ fún ààrẹ muhammadu buhari pé kí ààrẹ tètè gbé ìgbésẹ̀ lórí ètò ààbò ilẹ̀ nàìjíríà bí bẹ́ẹ̀ kọ́ ẹni tí wọ́n lérò ènìyàn ṣẹlẹ̀ àwọn àgbààgbà kan ní ẹ̀yà tv iná ni wọ́n ti bínú tán tí wọ́n sì fi ohun ránṣẹ́ sí ààrẹ muhammadu buhari o wípé ààrẹ muhammadu buhari kẹ̀yìn sí ìpínlẹ̀ benue pàápàá jùlọ àwọn tó jẹ́ ẹ̀yà tv ń bẹ̀ lórí bí àwọn agbébọn àti àwọn afurasí fúlàní darandaran ṣe ń pa wọ́n tí ààrẹ muhammadu buhari ò sì sọ nǹkan kan lórí bí ọ̀rọ̀ ètò ààbò ṣe dà nílẹ̀ nàìjíríà ẹni tó jẹ́ olórí ẹgbẹ́ náà tó bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní makọ́dé lánàá ti ṣe ọjọ́ àìkú sunday ó fi ìbẹ̀rù bójú hàn wípé orílẹ̀-èdè nàìjíríà bí nǹkan ṣe ń lọ ó ṣeé ṣe kékeré ọ̀hún kọ́mọ̀ padà di ogun tí agbára ẹnikẹ́ni ò sì ní ká mọ́ o iha tó jẹ́ olórí ẹgbẹ́ ọ̀hún ló bu ẹnu àtẹ́lu ìpani nípakúpa àti ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí tó ń wáyé jákèjádò ilẹ̀ nàìjíríà ṣùgbọ́n tó rí ààrẹ muhammadu buhari létí pé kí ààrẹ ọmọ gbẹ̀gbẹ́ ìlérí o nígbà tí ààrẹ ògòrí àléfà tó jẹ́ pé ọ̀rọ̀ ètò ààbò gan ńlá ààrẹ fi ṣe ìpolongo ìbò nígbà náà tí ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sì ní ìgbàgbọ́ tó gáyàtà nínú ààrẹ láti pèsè ètò ààbò tó gbópọn ó kọ̀mínú púpọ̀ lórí bí àwọn afurasí fúlàní darandaran bó ti ṣe sọ oko àwọn àgbẹ̀ di ibùdó ìdaranjẹ tó sì jẹ́ pé ogun lọ́gọ̀ gbèsè ló ti wà ńlẹ̀ fún àwọn àgbẹ̀ tí ń bẹ láwọn ìjọba àbílẹ̀ gbogbo ní ìpínlẹ̀ benue igi àtọ́ka sí pé bí ààrẹ muhammadu buhari ọba fi tètè gbé ìgbésẹ̀ ó ṣeé ṣe kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ni mọ dáàbò bo ara wọn lọ́nà tó wù wọ́n tó sì jẹ́ pé àkóbá tí ò kéré padà ṣe ò fún ìdàgbàsókè àti ìlọsíwájú tòun ti títẹ̀lé òfin lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ bá fẹ́ gba báláǹsì ìròyìn yẹn ẹ wojú ìwé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn nigerian tribune tó jáde lóòrọ̀ tòní pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀ sí ọlọ́run gbogbo ìjọ celestial church of christ lágbàáyé àti gbogbo ẹbí ń fi àsìkò yìí kéde ìpapòdà bàbá wa olóògbé venerable superior evangelist johnson ọ̀làdàpọ̀ toríọlá jp mpic tí wọ́n jáde láyé lọ́gbọ̀n ọjọ́ oṣù kẹta ọdún tá a wà yìí lẹ́ni ọdún méjìlélọ́gọ́rin eighty two báyìí ni ètò ayẹyẹ ìsìnkú bàbá yóò ṣe lọ ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrin oṣù karùn-ún ọdún yìí ètò orin kíkọ yóò wáyé church of christ ark diocese headquarter ìjàyè abẹ́òkúta ní dédé aago mẹ́ta ọ̀sán ọjọ́ ọjọ́rú ọjọ́ karùn-ún oṣù karùn-ún ètò orin kíkọ mìíràn yóò wáyé ní ilé olóògbé ní ìṣẹ́rí bẹ́gà ìrọ̀lẹ́ ní ọjọ́ ọjọ́bọ̀ ọjọ́ kẹfà oṣù karùn-ún ní ilé olóògbé bákan náà a ó ṣe ìsìn ìdágbére wake keep fún olóògbé láago márùn ìrọ̀lẹ́ ọjọ́ ọjọ́bọ̀ ọjọ́ keje oṣù karùn-ún ní ìsìn ìkẹyìn fún olóògbé yóò máa wáyé nínú ìjọ ccc ìṣẹ́rí cathedral thirty six wilma street ìṣẹ́rí bega nígbà tí ètò jíjẹ mímu yóò máa wáyé ní canal land event center tí ó wà ní ojúlé kẹwàá limson road lẹ́gbẹ̀ẹ́ river valley estate òjòdú ìpínlẹ̀ èkó láago méjì ọ̀sán ìwọ̀nba àwọn tí a fi ìwé pè ní à ń retí níbi ètò yìí o ẹ lo ìbomú yín tí ẹ bá ń bọ̀ olùkéde alága àti ìgbìmọ̀ ayẹyẹ ìsìnkú celestial church of christ lágbàáyé ní àsìkò àwẹ̀ yìí mọ̀ pé o ní àǹfààní láti bá àwọn ẹbí àti ará rẹ sọ̀rọ̀ lórí àtẹ ìbánisọ̀rọ̀ fún kọ́bọ̀ méjìlá péré fún ìṣẹ́jú àáyá kan nínú oṣù mímọ́ yìí tẹ star one five two ash láti gbádùn ìlànà ìpè pàtàkì yìí àti pé tẹ́ ẹ bá kàn fẹ́ ṣe alábàápín fọ́tò àti fọ́nrán àwòrán mánigbàgbé àkókò sàárì yín ẹ tẹ star three one two ash láti jẹ̀gbádùn dátà alẹ́. airtel the Smartphone Network. ẹ mọ̀ pé báwo bá ti rí ohun tóun ní jẹ ohun tá a bá rí là á jẹ àmọ́ ní báyìí o ohun tẹ́ ẹ mọ̀ jẹ́ ti dé ẹ ò gbọ́dọ̀ jẹ ohun tẹ́ ẹ bá rí mọ́ iléeṣẹ́ aquifer water technical services ti dé o gbogbo ìṣòro borehole gbígbẹ́ dìrọ̀rùn aquifer water technical services wọn kì í ṣe lẹ́tàn wọ́n ń sọ tòótọ́ fún yín bí borehole bá ṣe é gbẹ́ sórí ilẹ̀ yín bí kò bá sì ṣe é gbẹ́ lọ́gán ni wọ́n wí kábàánìṣe underground water survey gbígbẹ́ borehole àti installation lọ́nà ìgbàlódé àti maintenance tí kò fi ní daṣẹ́ sílẹ̀ láéláé gbogbo àwọn irinṣẹ́ wọn látòkè òkun ni wọ́n ti kó dé iṣẹ́ tá a bá ìdánlórí iléeṣẹ́ aquifer water technical services ló mọ gbogbo tì fún tẹ̀dọ́ bọ́ọ̀hùn gbígbẹ́ lásìkò yìí òtítọ́ àti ìwà ọmọlúwàbí sì ní àkọ́mọ́ná wọn. ẹ̀yin tẹ́ ẹ ti gbẹ́ bọ́ọ̀hùn tẹ́lẹ̀ tó ń dà yín láàmú àtẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbẹ́ ẹ máa bọ̀ níléeṣẹ́ aquifer water technical services ní om sixty eight second floor omida shopping mall ládojúkọ ọjà omida ẹ pè zero eight zero three five two one nine two seven three tàbí zero eight one five five six eight seven eight seven eight aquifer water technical services wọ́n dángájá níbi ká gbẹ́ bọ́ọ̀hùn school ó pé ọdún mẹ́wàá gbáko tá a ti dá ilé ìjọsìn wa sílẹ̀ ẹ wá bá wa yọ̀ ilé ìjọsìn tá a bá ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tó dúró ṣinṣin gẹ́gẹ́ bí ìpìlẹ̀ rẹ̀ kò ní wó kò ní yingin yóò túbọ̀ máa gbèrú sí ni torí ẹ̀mí ọlọ́run tí wọ́n fi ń jọ́sìn ń bẹ̀. ìdí nìyí tí ìjọ Covenant of God Ministry orí òkè ẹ̀rí olúwa tó wà ní arówó jẹlẹ́dẹ̀ níjọba ìbílẹ̀ ọbáfẹ́mi owóde ìpínlẹ̀ Ògùn ṣe ń pe gbogbo ènìyàn síbi ayẹyẹ ọdún ìdásílẹ̀ ilé ìjọsìn wọn ẹlẹ́ẹ̀kẹwàá irú ẹ̀ tenth year anniversary tí yóò wáyé ní ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún yìí twenty second May twenty twenty one pẹ̀lú ìpéjọpọ̀ oníyìnyín ọlọ́ ọlọ́run lógo bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ nínú ilé ọlọ́run covenant of god ministry orí òkè ẹ̀rí olúwa ní arówójẹlẹ́dẹ̀ ọbáfẹ́mi wóde local government ogun state esther ìgbẹ́kẹ̀lé ni yóò kọrin ìyìn tòun ọpẹ́ fún wa ń bẹ̀ lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ reverend mother doctor ẹ̀rí olúwa taiwo gbogbo ènìyàn ẹ wá bá wa dúpẹ́ jésù ń retí rẹ o. abala tó gbẹ̀yìn rèé lórí ìròyìn etí ọba ńlé etí ọba lóko kó tó di wípé ẹ̀yin èèyàn wa ẹ̀ bá wa dá sí i wọ́n pé nǹkan tún ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ bọ̀yìn wọ́n pé àwọn afurasí agbébọn tún gbẹ̀mí ọlọ́pàá kan ní ìpínlẹ̀ ọ̀hún tó sì fà á tìjọba ìpínlẹ̀ náà tó fi pàṣẹ àdúrà tako àìsí ètò ààbò eléyìí tó ń wáyé ní ìpínlẹ̀ ọ̀hún tó ń tẹnu ẹ̀ wọ́n pé nípínlẹ̀ Akwa Ibom àwọn kan tó jí afurasí wọ́n ní wọ́n gbẹ̀mí ọ̀dọ́bìnrin kan tó lóun wá iṣẹ́ tí àwọn afurasí ọ̀hún sì parọ́ pé kó wá gbaṣẹ́ wọ́n pé ńgbà tí ọ̀dọ́bìnrin ọ̀hún débẹ̀ wọ́n mọ̀ gbẹ̀mí ẹ̀ wọ́n pe ọ̀pẹ̀lọpẹ̀ wípé ọ̀dọ́bìnrin ọ̀hún dágbére ibi tí ń lọ fún ọ̀rẹ́ ẹ̀ kan ń tí àwọn èèyàn tí wọ́n fi mọ làbárí ọ̀rọ̀ ó ṣeé ṣe kẹ́ ẹ gbọ́ ìròyìn tán yẹn tó bá di okọ̀ sísọ ní ọwọ́ ọ̀sán àmọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀ nàìjíríà wọ́n pe àwọn ẹgbẹ́ kan ni wọ́n ti sọ fún ìjọba àpapọ̀ lẹ nàìjíríà wípé bẹ́ẹ̀ bá tètè jígìrì sí ojúṣe yín ó ṣeé ṣe kí orílẹ̀-èdè nàìjíríà kọ́ mọ́ lè dúró mọ́ nítorí pé ọ̀rọ̀ ètò ààbò ó ti gbẹnu tán bẹ́ẹ̀ níjọba àpínlẹ̀ ondo ló ní ìdíre o tá a fi dá àwọn ọ̀dọ́ méjì lé ní ogójì padà tó jẹ́ pé àwọn ọ̀dọ́ tó wá ní apá àríwá ilẹ̀ nàìjíríà ẹni tó jẹ́ olórí ikọ̀ àmọ̀tẹ́kùn adétúnjì adélẹ̀yẹ ní ìpínlẹ̀ ondo ló pé ọwọ́ ba àwọn ọ̀dọ́ bíi méjì lé ní ogójì kan tó jẹ́ pé apá àríwá ilẹ̀ nàìjíríà ni wọ́n ti wá ńgbà tí wọ́n bi wọ́n pé ẹ dákun kí ni tẹ́ ẹ wá ṣe tẹ́ ẹ dì hámọ́ra tó tó yìí ní ìpínlẹ̀ ondo wọ́n pé àwọn ọ̀dọ́ náà ní àwọn wá ṣe ìgbáradì ní fún ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ìjọba ìpínlẹ̀ ondo wa ni bí àwọn afurasí ọ̀hún bí wọ́n ṣe wọlé tí wọ́n sì di ìhámọ́ra ń ló ṣokùnfà bí kò bá ò lè ṣe ń bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ náà ìdí rèé tíjọba ìpínlẹ̀ ọ̀hún fi pé tọ̀ àwa ò fẹ́ rí yín o ní ìpínlẹ̀ tiwa ẹ mọ́ sọ ìpínlẹ̀ Ondo níbi tẹ́ ti mọ́ ṣe ìgbáradì fún ètò ààbò ẹ padà sí apá òkè ọ̀yà tẹ̀ tí ń bọ̀ ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ìnìròyìn yẹn wà àmọ́ nípínlẹ̀ Akwa Ibom wọ́n pé àwọn agbébọn tún ṣe ìkọlù sí ọ́fíìsì àjọ olómìnira létò tó sì jẹ́ pé àpótí ìdìbò tó tó òjìlélọ́ọ̀ọ́dúnrún lé márùn-ún ìní wọn dáná sun bẹ́ẹ̀ ẹni tó jẹ́ alábòjútó àjọ lómìnira elétò ìdìbò ìpínlẹ̀ ọ̀hún Festus Okoye náà ló ń fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún yí wáyé ní ọjọ́ àìkú ti ṣe àná Sunday lẹ́yìn tí àwọn agbébọn tí ẹnikẹ́ni kò mọ̀ wọ́n dáná sun ọ́fíìsì àjọ olómìnira elétò ìdìbò ìpínlẹ̀ Akwa Ibom tó ìròyìn míì tún rèé tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ afẹ́nifẹ́re ojú ìwé kejìlá ìwé ìròyìn the punch ló fi kalẹ̀ sí níbi tí alàgbà fáṣọrántì ó ti sọ̀rọ̀ ẹgbẹ́ afẹ́nifẹ́re lọ́jọ́ àìkú àná ni wọ́n sọ̀rọ̀ nípa ìwà àjẹbánu àti àwọn ìwà kò tọ́ kan tó ti dágbádá àti bùbá sọ́rùn àkóso tí ààrẹ muhammadu buhari tó ń tukọ̀ rẹ̀ nílẹ̀ nàìjíríà wọ́n pé níwọ̀n ọdún mẹ́fà sẹ́yìn ntí ààrẹ tó ti fi orílẹ̀-èdè nàìjíríà dá lára kọ̀mọ̀ṣe fẹnusọ wọ́n ní tí àgbàlagbà sì rí lórí ìjókòó bọ́mọdé gungi àgbọn ó ṣeé ṣe kó mọ̀ rí wọ́n pé gbogbo àwọn nǹkan wọ̀nyí iná ní ẹgbẹ́ afẹ́nifẹ́re ti wo ṣàkún ẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n fi ṣe àtìlẹ́yìn kankan fún ààrẹ muhammadu buhari alàgbà ruben fásọ̀rántì ńlọpàbí ìyàbídùn ọ̀rọ̀ níbi ayẹyẹ àádọ́rin ọdún rẹ̀ lókè pẹ̀ eléyìí tó wáyé ní ilé ìjọsìn st david cathedral ti ń bẹ ní àkúrẹ́ ti ṣe olú ìlú ìpínlẹ̀ ondo lánàá ti ṣe ọjọ́ àìkú sunday ní alàgbà fásọ̀rọ̀ ti bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà tó sì ní ìwà àjẹbánu àti àwọn àìṣedéédé eléyìí tó dágbádá àti bùbá sọ́run àkóso tí ààrẹ muhammadu buhari ń tukọ̀ rẹ̀ iná ló sún wa débi tá a dé wọ́n ní àwọn nǹkan tí ẹgbẹ́ afẹ́nifẹ́re sì rí rèé tí wọ́n fi dìbò fún ààrẹ muhammadu buhari ní ọdún 2019 ẹ̀yin ò fẹ́ gba balance ìròyìn yẹn ẹ wojú ìwé kejìlá ìwé ìròyìn the punch tó jáde lóòrọ̀ tòní zero eight zero three three two two ten seventy nine tàbí zero nine zero seven eight zero zero ten seventy nine ojú òpó tó já sí apá abita wa òun nìyẹn etí ọba ńlẹ etí ọba lóko ìkànnì fresh one zero seven dot nine fm zero eight zero three three two two ten seventy nine. hello hello ẹ káàárọ̀. ẹ máa káàárọ̀ lọ. orúkọ yín ìbò lẹ́tí kò wá. ní ìta tẹ́kì tó ní fúlá àti lẹ́gùn bọ́ sọ ìgbọ́n ìgbà tó dàgbà rà. ọ̀rọ̀ wọn nípa ẹni mo fi dá sí i. ọjọ́ ìgbà tó yẹ kó wà ní nínú ọdún ẹ ṣeun bẹẹ bá láǹfààní àti pé wàá padà gbogbo ń tẹ sọ àgbọ̀ ó dà pé ó rọ́pọ̀ bákan hello ló wa tọ́kù. ẹ káàárọ̀ sà orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. ọmọ mi olóyè ẹsẹ abimọlá àtọwọde yẹwà ọlọ́run lẹdùn àní rògbò. àṣẹ. wọn gbogbo àní jagun nàìjíríà lágbà ọlọ́run. àmín. àwọn àwọn àwọn olórí wa nǹkan jọ àwọn nǹkan kan tó bá yẹ ọ̀rọ̀ bá abẹ́ gbé abẹ́ kí yẹn kò sí gbogbo èèyàn kan tó fara mọ́. bẹ̀ẹ̀kì àtúntò tí wọ́n sọ yẹn àkókò tó ń sọ yẹn kan ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ́ àrùtà fẹ́ pè yẹn kò sí kankan tó kò dùn létí àwọn tá àkókò yẹn kan ṣiṣẹ́ lórí ẹ̀ ìrẹ́jẹ ni máa ń fún ẹgbẹ́ ẹ̀yà kan ò gbọ́dọ̀ máa rí ẹ̀yà tó kù jẹ ẹgbẹ́ àfọ̀. ká lè fún ẹlòmíín náà ní àǹfààní zero eight zero three three two two ten seventy nine hello hello ẹ káàárọ̀ ẹ ti wà lójú òpó orúkọ yín bóyá ti ń pè é ẹ káàárọ̀. ẹ kú ètò ní ẹ máa ń mú láti kámọ̀ láti ráńgbà ni o. à ń gbọ́ yín sà. ilé mi kúrò tí mo fẹ́ sọ ń bẹ̀ ni pé kí àwọn olórí wa tí wọ́n bá ti yọ̀ ètò ààbò pẹ̀lú bí wọ́n ṣe rí lọ òun ni kó mójútó ó bá bá lè mọ ọ̀rọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ kú sí ọ̀rọ̀ kẹtẹ̀lẹ̀ kìíní kan ọlọ́run lórí ìlú ìgbà kan gbọ́dọ̀ yí nàìjíríà gbé máa tọ̀ tó bá fi lọ́rùn ọlọ́run máa là púpọ̀ ẹ̀kọ́ ìsòkò ní lórí ìròyìn etí ọba nílé etí ọba lóko ní ìkànnì fresh one zero seven dot nine zero nine zero seven eight zero zero ten seventy nine tàbí zero eight zero three three two two ten seventy nine hello. hello ẹ mà káàárọ̀ ẹ kó ojúmọ́. ẹ káàárọ̀ sà. gbàgbọ́ ọlọ́run aládàámú kò dédé bá yín ẹ ní pasán ẹ ní kòfò ẹ sì ní pàdánù. orúkọ tèmi ni aláwòye ọ̀pọ̀ láti wárí àgbẹ̀lọba. ilé ìdẹ́mi fẹ́ dá sí òun náà ni ètò ààbò lẹ́wà yìí. ṣé o bá náà ṣe àwọn agbébọn tí wọ́n tún pa àwọn kọmíṣánná kan ní ẹ̀yìn eh, Kogi àwọn kan yíjọba jọ sórí ọlọ́run ọkọ̀ àmásì sí ètò ààbò wípé kí ni wọ́n ní ikú tó ń pa ojúgbọ ẹni òwò ló fi ń pa ni wọ́n ní afẹ́fẹ́ tó fẹ́ tó kàṣọ ní yàrá ẹni tó wọ tiẹ̀ sọ́run kó má ṣàfihàn o ẹgbẹ́ ọlọ́run wa bá dáàbò ẹ̀bùn wa o a ní kó sọ́wọ́ lọ́wọ́ o ẹ ṣe púpọ̀ ó dàbọ̀. hello. hello. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ kú ètò máa ń. ẹ ṣeun kí lorúkọ yín ìbòlẹ̀ sí ń pè wá. ọpọlọ yìí kú ní dàrú. àmì. orúkọ mi ni àǹfààní káta ìyànjú ẹ láti sango. à ń gbọ́ yín. nǹkan fẹ́ dá sí mi tí ó mà tó wá àtijọ́ àti mo lọ tó wá iṣẹ́ lọ. nítorí hmm. fẹ́ gbalẹ̀ tí wọ́n dá ìmọ̀ ẹ̀lẹ́gbòdì yẹn. kí àwọn ìjọba nítorí ọlọ́run kí wọ́n mọ̀ fi ọ̀rọ̀ ẹ ṣe ọ̀rọ̀ wọ́n ṣe fọ́ òfin mú wọn kí wọ́n dájọ́ fún àwọn tí wọ́n ṣekú pa ọmọbìnrin yẹn kí gbọ́ akádẹ́gbọ̀ kí wọ́n dájọ́ fún àwọn náà o. ẹ ṣe ìtàn ní ṣíṣe o. àmì ẹ ṣeun. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o orúkọ yìí bọ́lá ti pè wá àmì. orúkọ mi ni akíyọlá láti sago abẹ́òkúta. à ń gbọ́ yín. alábìnrin tó wá tẹ́lẹ̀ tí wọ́n pa yẹn náà ni o kó ló wá kó tu àwọn òbí ẹ̀ nínú àmì rírú ẹ̀ mọ́. kí ọ̀kí sábà wá mú ọ̀rọ̀ àbò lọ́kùnkúndùn olúwa ń sọ ẹlẹ̀ yìí ń sọ ẹjọ́ kí nàìjíríà sábà wá mú ọ̀rọ̀ àbò lọ́kùnkúndùn yóò dà fún gbogbo wa o. àmì ẹ̀ tó o oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá wa fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú kádàṣọ́bọ̀ ìtàgé ìròyìn ti ọ̀bá ńlẹ̀ ètò ọ̀bá lóko kálẹ̀ láǹfààní àti padà wá tó bá dé ní ìgbà míì bólúwájí oògùn yẹmi lórúkọ tèmi ẹ máa yáṣẹ́. Fresh FM Abẹ́òkúta one oh seven point nine Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí títì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá nílùú abẹ́òkúta. fresh fm abẹ́òkúta one oh seven point nine fresh fm one oh seven point nine abẹ́òkúta. I have with me in the studio Monse Anthony, who is a business coach and consultant. I also have Pastor Clement, who is a business builder and trainer. Now, let us go straight to business. What is Daily Income Store? Yes, good morning. Thank you so much for tuning in today. My name is Mose Anthony, and before I tell you what Daily Income Store is, I would like uh, to. I'll start by telling you my story. Uh, by God's grace, I've gone to school. I have a master's degree. As a last year December, nothing much was happening in my life. I was broke. I was in debt. I was looking for what to do to make money. I've done a lot of things. I've sold books. I've sold movies. I've sold popcorn, even as a master's degree holder. But that definitely was not the kind of life life I wanted. So January this year, someone told me about daily income stores. He said all I needed to do was to shop once from this company, drop my account details, and I'll begin to get a lot. I shouted scam. How is it possible? But I asked myself two questions. If I don't shop, how will I know whether it's real or not? So I attended the training and I shopped. And within one week after I shopped, I got my first alert. As I talk to you right now, I wake up every day with alerts. Some days my one day alert is like the one full month salary of a lot of people. So right now my dreams are bigger, my plans are bigger, and I made up my mind to share this information with everyone. So that in case you are listening to me right now, you have need for money, you want to do a lot of things, and you need money. This is an opportunity you need to be part of. So Daily Income Store is a shopping mall all you need to do in this uh, uh, uh, daily income store is to shop once from this store. You shop once from this store, you drop your account details, and as other people are walking into also shopping this mall, you are getting paid every single day. Who should be part of this training? Everybody whether you're broke, whatever thing you want as a dream in your life, financially, physically, you can get it at daily income stores. So you don't have to be of any age. What is the meaning of poor? Passing over opportunities repeatedly. You don't want to miss this opportunity. Nigeria is not the problem. You are the problem of yourself. Wherever you are, whoever you are, you can be part of this program. If you are serious about changing your financial life, there is no reason why you cannot create one hour to attend a life changing program of which your financial life can never be the same. So to be part of this program, send yes and your location to this number 080 I repeat 080 Of course, we'll get back to you immediately. Okay, can you share your experience? All right, thank you, listeners. I've been introduced, but let me tell you one more time. I'm a pastor I'm a businessman. I like money just like you listening to me. I know you like money. And money is good because without money, your life is like a dead end. So I make money working, teaching, business, printing, and teaching people computer. But I got to know that in life, you have active income and residual income. I was introduced to Daily Income Store as a means of creating residual income that I will shop once and I get paid daily as people shop after me, whether I know the people or not. And the beautiful part of it is I don't have to shop another time. I shop once, drop my account number, and I paid daily. So when I heard, like every other thing, I had to inquire because I don't want to put my hand in something that is wrong. I inquired, is this real? I was told it's real. Once I got that information that it was real, I plugged in, and today I'm enjoying myself. You cannot know when you are sitting in your house. That is why you have to come for this training to get lectured, and we'll show you the opportunity, and then you begin to receive your own alert. So, like you've been told, we are in more than 13 countries. We have offices all over Nigeria. Nigeria. Attend this training today. Thank you. Thank you. Any final words? Yes. Uh, the distance between where you are now and where you want to be in the future is information. And of course, you cannot stay in your house and begin to analyze how real is it or how real is this not. That is why you must take action today. People who take action get results in life. Action is what puts you in your next level. You have been struggling from January to this point. This is the time to take a real action to redefine your future. So stand up today and be part of the training. Just a token of a thousand naira, and you can access this information. And just send yes and location to this phone number 080 I repeat 080 And of course, we'll get back to you as soon as possible. Take action, take action, and create the future you deserve and you desire. And of course, today 11 a.m. or 4 p.m. Be part of this training, and your life will definitely change. Just send yes

fresh one note oh seven point nine fm lábẹ́ Olúmọ ó kulẹ̀ fàlàfàlà fàájì fàmíà ìgbádùn tó lé téńté gbogbo ẹ̀yin olólùfẹ́ fresh one oh seven point nine fm abẹ́òkúta àgbẹ̀ntẹ̀mọ́ jẹ́dẹ́ pẹ̀lú pàdé yín adésínà jagunmádé orí ètò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́tì mọ́ pàdé rẹ̀ lórí ìkànnì tá a wà yìí ìdán lọ ní gbogbo ọjọ́ sinmi sunday bẹ̀rẹ̀ láago márùn-ún rọ̀lẹ́ títí dago méje àṣálẹ́ láfijọ́mọ́ bìyàpì tòsíbìkan lórí ètò tó bá wà dojú ajé monday lẹ́tùmọ̀ pàdé adésínà jagunmádé pajuwan lórí ètò má dúró lára idé lọ àti má dúró idé gbègbè tóní níkànnì fresh one oh seven point nine fm abẹ́òkúta ẹ̀yin iléeṣẹ́ ńláńlá àtolókòwò kéékèèké ẹ wá polówó ọjà yín lórí àwọn ètò yìí yóò sì dàtẹ́wọ́gbà fàyè idé lọ lọ́jọ́ sunday láago márùn-ún sáago méje àṣálẹ́ àti má dúró lọ́jọ́ monday láago mẹ́sàn-án sáago mẹ́wàá àárọ̀ ó dúró kakaraka dynasty ambassadọ adésínà jagunmadé pajuan ni ó mọ̀ kakaraka falanta dání tó bá ti ní nìhá fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. Oh Lord have mercy. Nothing will they switch me past your tender mercy. Now you will they lift me up whenever I'm down. I can't do without your love. situation